الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من أذكار الصباح والمساء لين تي الفاتحة سلايفها ومساء سوالة سلادة كني روري لادا ولا كني يكون كني وما رأتي wọn wá fẹ́ ṣàlàyé fún wa ẹlòmíín lè má ti mọ bóòlù àti rántí ọlọ́run náà irú àwọn àzíkiri wo lọ bá tọlọ́run àti ànábì mu sallallahu alaihi wasallam èyí tá a máa wí láàárọ̀ àti bọ́lọ́run ti jí wa dáadáa yìí èyí tẹ́ ẹ̀ máa wí látàlẹ́ nírọ̀lẹ́ àlàyé díẹ̀ ní main àfààní díẹ̀ lálẹ́ dákọ̀ ọ́ àmọ́ ẹnu díẹ̀ yìí náà báyìí pé náà lè yẹn máa ṣe ń yí olóore fún ju ọjà ní tí ìrántí ọlọ́run lọ o ìmọ̀jẹ̀ àgbàgbé ànábì sọlá ọ̀sọ́là ní àpèjúwe ẹni tí ń rántí ọlọ́run àti ẹni tí kì í rántí ọlọ́run ọ̀dà bí àpèjúwe òkú àti àlàyé ni o ọlọ́run máa bẹ́ẹ̀ náà àlàyé o. qala Allahu ta'ala olùwàbàtọ́lá rẹ̀ ga sọ báyìí. واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين واذكر ربك في نفسك olúwa pa wá láṣẹ o àṣẹ ni o wazkur rabbaka fi nafsika máa rántí ọlọ́run níwọ̀ nìkan náà láàrin wa àtọ́lọ́run rántí ọlọ́run tàbọ̀rùà bọ́ọ̀bà wa máa rántí ọlọ́run yìí o tàbọ̀rùà ọ̀ràn ti rẹ̀ lẹ́ni ọmọ wa rẹ̀ ni o ọlọ́run ló ń dákọ̀ o kì í ṣẹgbẹ́ rẹ o kì í ṣẹgbẹ́ bàbá ẹnì kọ̀ọ̀kan o òun ló dá wa o òun ló lè fi wá sí ohun tó wù ó ìyẹn rántí ọlọ́run pẹ̀lú tẹríba pẹ̀lú rẹ̀ rẹ̀ nílẹ̀ pẹ̀lú màwọn ara ẹni wàhí ìfàtàní arájọ ọlọ́run lẹ́ni tí ń bẹ̀rù ẹ̀ tí bẹ̀rù ọlọ́run ọ̀hàn nù àdìkìrí rẹ̀ àjọ ọlọ́run gbọ́dọ̀ mú agbọ́dọ̀ rápẹ̀rẹ̀ já ah, eléyìí ń bẹ̀rù ọlọ́run tàbọ̀rọ̀ àánú wàhí ìfàtàní àwọn òfin nù àwọn òfin àdìkìrí nù ọ̀rànjẹ ọlọ́run ní ọ̀rànjẹ ẹni jẹ́ ọmọ àṣẹ bí ìgbà tí ń gbéraga sọ́lọ́run àdúrà ìrántí ọlọ́run ni tí wọn bá tọrọ àdúrà kọ́mọ̀ pé ni ó ní nǹkan lọ́dọ̀ lòún ń béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ o ẹni tí ọba sì fún ọ tí ò sí ní tó ṣe o sí ní tó ṣe o ẹ̀yin ọlọ́run adẹ̀fẹ́ nǹkan báyìí ń gbà báyìí kọjá yìí ni o kọjá yìí ni o olúwa dákun dákun sí nǹkan báyìí fún wa tàbí rọ̀ wà fún ìfàjà ìdẹ́ni tí yọ máa ṣe àzikiri yọ máa rántí ọlọ́run pẹ̀lú bẹ̀rù ẹ̀ tẹ̀mẹ́ ọ máa lóhun ṣàzikiri náà ọ̀tọ̀ ta tẹlifíṣàn wájú ń wo bọ́ọ̀lù ṣe ìbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bí yẹn wọn náà máa dáhùn wàhí fàtán lẹ́ni jẹ́ ń bẹ̀rù ọlọ́run wàdúùnà lìjáàrí mẹ́nà ọ̀wùlí kọ́dà má kígbe o má má kígbe o àṣẹ ọlọ́run o gbogbo àtàkàtà tọ́ra pálá wọ àárín àwùjọ mùsùlùmí gbogbo ní tí ò sí mọ́sálásí tẹ́lẹ̀ tó wọ ẹ lọ yọ ọ́ kó ń bẹ́ẹ̀ àṣẹ ọlọ́run ẹ bá ọmọdé pé ń bọ wọn ti ń ké Suratul A'raf chapter seven al-Qur'ani aya two hundred and five wọn náà lọ wò ó. owó ọwọ́ tó mà tó ọba gbọ́ yé bẹ́ẹ̀ bó ni bí ọba ni bí tápà ni bí haúsá ni bí ìbò ni gbogbo ti sọ di rọ ọ̀rẹ́ tí wọn tún máa kùránì sínú àwọn èdè rẹ̀ náà olùwà ní ìmọ̀ràn tí kíbò sí kígbe kígbe àtàkàtà tí mọ́sálásí lọ yọ kó gbogbo àtàkàtà tó wọnú àtàlátù ẹ lọ yọ kú o èèyàn má tù kọ́ mọ̀ pé ìyọnu ọlọ́run ló ń wá kọ́ mọ̀ pàdé ìbínú ẹ̀ o ẹni tó bá gbọ́ ń tọ́lọ́run wì tó ṣe bí ìgbà tí ò gbọ́ ìbínú ọlọ́run ni o lọ́mọ ìbínú sí wa o. pàdó nàìjíríà nínú ọ̀wọ̀ wọn wá kígbe wọn mọ wá mú ìyàgbé aláǹgànà lórí ìfòsí mú wọn ni dáhìlá pàdó nàìjíríà nínú ìkọ̀wé. káńlá wa létí àkìlọ̀ fúnra wa ń jò ní náà àníbà ṣe ń ṣàṣàlátù sallallahu alaihi wasallam ní lápá bí a wà yìí kọjá sallallahu ọdún nàìjíríà nínú ìkọ̀wé àṣẹ ọlọ́ọ̀nù àbí kiri ọ̀gbọ́dọ̀ ní ìjà máa wá ran ọ̀nà fún a máa wá kíbò sí olúwa ló wí bẹ́ẹ̀ o láfi sọ yẹ àyà tó wà ó Suratul A'raf àyà tèló àyà twenty two hundred and five tọ́ gbẹlgolo wi wàl àsọ̀rì máa rántí ọlọ́run láfẹ̀mọ́júmọ́ nílẹ̀ bá ti ń má báyìí máa rántí ọlọ́run wàl àsọ̀rì bọ́ bá tún di ìrọ̀lẹ́ náà máa rántí ọlọ́run sígbà tá a rántí ọlọ́run gẹ́gẹ́ bá a ti wí olúwa rántí ọlọ́run níbẹ̀rẹ̀ ọjọ́ yín ìyẹn ni pé láàárọ̀ ẹ̀ bá ti máa dúmọ́ rántí ọlọ́run nígbà tí ilẹ̀ ń ṣú lọ lọ́rọ̀lẹ́ lálẹ́ ẹ̀ máa rántí ọlọ́run wàlá takùn minal ghafili wàlá takùn minal ghafili ẹ má wà nù àwọn tí ó gbàgbé o tí ó o tí ò ní rántí ọlọ́run tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ fún yẹn pé á ah, sì rántí ọlọ́run ẹ̀ sì bẹ̀rù ọlọ́run fún àwọn ọ̀rá pẹ̀rẹ̀ ẹni tí ń rántí ọlọ́run láre àwọn ọ̀rá pẹ̀rẹ̀ ẹni tí ń bẹ̀rù ẹni rántí ọlọ́run ni ó bẹ̀rù ẹ̀ ẹni tí ó rántí rẹ̀ yó bẹ̀rù ẹ̀ olúwa lọ gbọ́dọ̀ wà nú àwọn tó fọnú fọra o gbọ́dọ̀ wà nú àwọn tí ó gbàgbé ọlọ́run wala ànàbí hùrẹ́rà rọ́bì ọlọ́ọ̀bù ànàbò ọ̀gá wa àgbà àbò hùrẹ́rà lọ́mọ sábà sàlékún ìyọnú rẹ̀ fún ọ. قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم arákùnrin kan wá bá ànábì lọ́jọ́ kan o sallallahu alayhi wa sallam faqala ya rasulallah ma laqitu min aqrabin ànábì tó bá rí bí àkekè kan ti ta mí lánàá yìí ń sọ ìrora rẹ̀ bá ànábì dá ọwọ́ òun la púpọ̀ o ìgbà rí irú àkekè tó ta òun ní àná yìí o ìrora ní pọ̀ o ìrora tó bá òun ọ̀pọ̀ o ọmọ o ẹ̀kọ́ ń bẹ̀rẹ̀ ni pé gbogbo ẹni tọ́lọ̀ ń bá ṣe láṣáájú ẹ̀sìn ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hùn ó fọ́ létí gbárùyé o kò sí ní dín wíwá arúgbó rẹ̀ bá nàbí o àkékèé ta jàmá nílé ó dé mọ́sálásí ń rò bá nàbí ànábí ó sì pété ń ta ní ọwọ́ àti mọ́sálásí o kí lọ́kàn tí wàá pẹ̀lú pákékèé tán ànábí òbí bá òfin ni ẹni ọlọ́run bá ṣe ní aṣáájú nú ẹ̀sìn o bí ọba ẹlòmíín lè pé wọn ráyè wọn ọbẹ lọhùn kò lè fi gbàròyé o ńgbà ojú wọ lọhùn ó sà ọ lẹ́sà tó ṣe ọ ní kíni a leader religious leader aṣáájú ẹ̀sìn àwọn aṣáájú ayé gan gbàròyé bẹ́ẹ̀ bá ráròyé táwọn ọmọ olóṣèlú lọ kó bá àwọn ọ̀gá wọn àwọn ó sì gbọ́ nítorí wọn máa ń dáhùn wá lọ́dọ̀ àwọn eléyìí náà pé bàbá tẹ́jú sí wọn bàbá pè wọn lọ́la wọn wá dìbò wọn ta o ìwọ ò ní ìdílé wọn ládá ọ̀dọ̀ ọlọ́run pọ̀ ọgbọ́dọ̀ create time ọgbọ́dọ̀ ṣe é súnmọ́ àwa tá a máa wá kó àròyé lọ bá àwọn olórí ẹ̀sìn náà mẹ́jẹ̀ àṣàṣejù gbogbo ẹ̀ lọ́lọ́run kìlọ̀ fún wa nígbà àwọn kan fẹ́ máa dààmú ẹ wá òrí báwọn kọ́dọ̀ ọlọ́run ní káwọn kan dìde pé ìtẹ́ tó hmm. ànábì náà fẹ́ ṣe nǹkan ní ẹ̀jọ̀kọ́dì látàárọ kọráyé dìde kọráyé gbọ́bùkátà tiẹ̀ náà gbẹ̀ngbẹ̀nu alukora gbẹ̀ kọ́ yìí dá nídìí nǹkan ní mùsùlùmí ń kí alukora ní yìí nígbà wọn kan torí náà ẹ̀yin tí ẹ máa nígbà wa ní káfọ́ lè ti gbàròyé èyí wọn wá pé káfọ́ ọmọ ní bùkátà míì tí ọgbọ́n máa fàròyé tiẹ̀ o ọ̀rẹ́ lómi náà bá jẹ àròyé gbogbo wa ni ọlọ́run kọ́ lẹ́kọ̀ọ́ gbogbo wa ni ká sì gbọ́ ẹ̀kọ́ yìí káfọ́ o bó tilẹ̀ wù kọ́ ma àkóhùn náà fi táìmù lẹ̀ pé ọ̀rọ̀ yìí ń dùn wọn ni ká dákun afẹ́ rí yín. dákun wọn fẹ́ sọ kínní kan ní wọn bá ọ̀dà bẹ́ẹ̀ nbọ̀lájú rí yun alákèké tẹ nìkan lé rẹ̀ ànábì kọ́fà o sallallahu alaihi wasallam àmọ́ gbọ́ pé aṣáájú wa náà ní òun fún ó sì dé kejì ọba rí àkèké tó ta mí ní lánàá ìrora yẹn o kí lè sì dá ànábì fún ìjọ sọ fún un pé àní ẹ wá kírun ẹ ń sọ̀rọ̀ àkekèé kí ni kí lọ́kàn jí wa pẹ̀lú àkekèé aṣáájú ẹ̀sìn kì í sọ̀rọ̀ báwọn. kọ́ọ̀là anabi sallallahu alaihi wa sallam anabi náà law qulta hina amsayta á ọmọ ṣe o ń kọ́ ni tó máa wí bàbá yìí kò wí lálẹ́ àná tó lákèké táwọn ni kò bá ti tọ́ ọ tani ọgbọrù yìí tí ò ní ọkàn rẹ ò ní balẹ̀ pé ibi tó dà mọ́ wà ní. àwọn dá wà nù wọn pépè sójú ọ̀nà tọ́lọ́ òní ṣẹ̀ṣẹ̀ ṣe wá sí fún wọn pẹ̀lú bí wọ́n fi mọ̀ pé ọ̀nà àlùjẹ́ náà ni. kèké ta ànábẹ́ ọ̀mọ̀tá kèké ilé rẹ̀ bóun ni ọ̀gbálẹ̀ ilé rẹ̀ bóun ni òmójútó àmọ́ síbẹ̀ náà n tó ní ìdí ànábì fún sọlọ́lá ọ̀sọ̀rọ̀ yà á báyìí kò wí àdúrà tí mo fẹ́ kọ̀ yìí ni à ah, ọlọ́run fi sọ rẹ̀ sọ tọ̀ lọ́ọ́ mà báyìí ànábì wa kọ̀ kí ló ní wọ́n máa wí a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa ẹ̀dàkùn ẹ̀yà wa náà kọ kápá àwọn ọmọ wa kápá àwọn fámìlì wa ọ̀pọ̀. a'udhu bi kalimati llahi àtàmà náàtì min sharri ma khalaqa. awilẹ̀ kasi ká má ma wí ikú yìí o a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa. anabi sallallahu alaihi wasallam ní ọba ẹ̀kọ́ wí ni o lálẹ́ ànáta kékeré tọ́ yìí o lámùtàdó rúk àkékeré ní ọba ti kó nira bọ̀ ní òfìdí ọjẹ́ pé àdúrà ní gbogbo bí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ ẹsẹ̀ wọ́ọ̀dù kan tó máa bí lẹ́ẹ̀bẹ̀ ṣe rí èjò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àpèké ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sá ti pé a'udhu bi kalimati ti tammati min sharri ma wọ àdúrà ànábì ni sọlọ alaihi wasallam ọlọ́mọṣà fi sọ gbó wa àwọn fámìlì wa o. ma وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم